بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على عبده ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا قدير اللهم يا مفهم سليمان فهمنا ويا معلم آدم علمنا إنك أنت العليم الخبير nínú ẹ̀kọ́ tí a wà láti bí ìjókòó tó lọ òun náà ni àlàyé nípa àwọn sẹ́tàmẹ̀sì nínú ṣùgbọ́n sẹ́nà kìí ṣe ọ̀ranyàn kìí dẹ̀ ṣe orígun orúkọ tí iṣẹ́ náà máa jẹ́ òun náà ní wọ́n wá sàlàyé fún wa nínú ẹ̀kọ́ tó rí kọjá wípé iṣẹ́ súnà a máa ń ṣe lórí irun adẹ̀sọ̀rọ̀ táwọn tí ń tako sallallahu alaihi wa sallam máa tako súnà nẹ́bí ọ̀ ń tako ànẹ́bí nù ní tí èèyàn yẹ̀yẹ́ ẹnìkan tá a bá dẹ̀ fi yẹ̀yẹ́ ẹsẹ́ ènìyàn ẹni tó ṣiṣẹ́ náà là ń fàbùkù kàn gẹ́gẹ́ bí àlàyé tá a sọ fún wa ní tútù tọ́lọ̀. iṣẹ́ súnà ti ń bẹ lórí irun ìran méjì iṣẹ́ súnà tó jẹ́ ọlọ́rọ̀ ọlọ́rọ̀ ẹni tó jẹ́ sí pé ẹnu là fi wí ahọ́n fi sọ. ẹlẹ́ẹ̀kejì iṣẹ́ súnà tó jẹ́ sí pé ara là fi ṣe a dẹ̀ sọ fún wa yí pé ìwúlọ́pọ̀ jù nínú ẹ̀kọ́ tó rí kọjá èyí tó ní mímọ̀ wá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ náà ní iṣẹ́ súnà núhùn tó jẹ́ sí pé ẹnu láti ṣe ọlọ́rọ̀ onígbólóhùn aláfẹnusọ bẹ́ẹ̀nìyàn bá ṣe yọ gbẹ̀sẹ̀ níwájú ọlọ́run bẹ́ẹ̀nìyàn ọba ṣe èèyàn méjì ni òní sí tó bá jẹ́ pé wípé kò ṣe nítorí wípé kọ̀ǹdíṣàn kan gbé e, kò ní jẹ́lẹ́bẹ̀ẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ sí pé ó fi súnà yẹn sílẹ̀ nítorí pó kórìíra rẹ̀ ẹlẹ́sẹ̀ ńlá ọrụ rẹ̀ jẹ́ àwọn ọmọ iye ẹlòmíì tí òfin nǹkan tó jẹ́ súnà nẹ́bí yọ máa kí àìsí nìkan ó rẹ̀ ẹ bá sọ̀rọ̀ ẹ̀ hà ní yọ bẹnu kọjá ìgbọ̀nsẹ̀ ni bá kódà àwọn onímọ̀ ló fi jẹ́ sí pé kálukọ́ sọ́ra ẹ̀ ẹyẹ fojú kéré tí wọ́n bá ti pè ní súnà nẹ́bì sallallahu alaihi wa sallam bó o bá ti ẹ̀ létí nífẹ̀ẹ́ nǹkan yẹn ọgbọ́dọ̀ fẹ́rẹ̀ tó o bá ti fẹ́ràn rẹ̀ wọ́n sọ fún ayé pé ó ṣe é ti kọ́ jáde nínú Islam o tó sì ní mọ̀ kì í ṣe lẹ́sẹ̀ lásán lé lẹ́nu yẹn pé ọ́ lè bí kẹfẹ́ látara pé ó kórira súnà nẹ́bì sallallahu àwọn kan ní àdánwò yẹn lára ó tẹ̀ tún dàgbà lára wọn ni èsù ń dàgbà lára wọn ni ọlọ́mọdé káwọ́ wọnú àwọn tí wọ́n ní àdánwò náà kọ́ mọ́ fi kàn àwọn náà ọlọ́wọ́ àwọn tó tẹ̀sẹ̀ rẹ̀ sí fọ́lọ́mọ wa wọn padà súnà aláfẹnusí nínú ẹ̀kọ́ àkọ́kọ́ ti èyí tó lọ òun náà ni dùá olè tẹ̀tà ẹlẹ́ẹ̀kejì òun náà ni àlè tẹ̀ ààzà kí ni dùá olè tẹ̀tà àdúrà táà máa ń ṣe ká tó bẹ̀rẹ̀ kíka Qur'an lórí ẹlẹ́ẹ̀kejì onáàlára alìsìáàdà èyàn sọ pé a'udhu billahi as-sami' al-alim minash shaytani r-rajim min hamzihi wa nafthihi wa nafthihi a ti àdúrà ti ṣe ìwásọra kúrò níbi àṣẹ ìtọ́nà súnnà àní ewu títà ẹgẹ́ bí ẹ̀kọ́ tá wọ́n máa gbọ́gbọ́n ti láàmà sí a'udhu billahi minash shaytani r-rajim àwọn a'udhu billahi as-sami' ọwá débi ìrún kan wá wí sókè dáadáa náà àwì jẹjẹ ni àní pásítà bí ìrún fúgbọ àwọn bíbí láhì sàmì ara ní mínà ṣàìfọ́ ọ̀nà rọ̀jí ìhàmsì yìí wà náà fún yìí wà náà fún. a sọ̀rọ̀ ayé fún wa náà pé àwọn bíbí láhì tá a máa ṣe ọbẹ̀ tó ìrìnà tó ń bẹ́ fún ní ìfẹ́ ẹ̀mọ́ náà bẹ̀ níta ni wọ́n ti àwọn bíbí láhì ọ̀pọ̀ nínú súnà nàbì sọ́lọ́lọ́ أعوذ بالله من الشيطان الرجيم أي مليم هذا أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمده ونفخه ونفخه أعوذ بكلمات الله من شر ما خلق أعوذ نان تريد بكو سيطان عند تبروتك شيطان من شر ما خلق سبحانه وتعالى بجوا جانا على مجلس agbọ́tuma a'udhu billahi minash shaitanir rajim yìí ṣùgbọ́n a'udhu billahi samil alim minash shaitanir rajim àkọ́kọ́ ìyàtọ̀ sí mẹ́láàrin eléyìí àti ti a'udhu billahi minash shaitanir rajim òun náà ní kí orúkọ ọlọ́wọ́n ọba ẹyọ kan òun náà lájá níbi a'udhu billahi minash shaitanir rajim kí lórúkọ náà Allah ṣùgbọ́n níbi eléyìí orúkọ tí wọ́n dá ń bẹ̀ orúkọ ọlọ́run mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni Allah as-sami' al orúkọ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀tọ̀ ni hikima sì wà níbi orúkọ méjì tí wọ́n fi kàn sẹ̀míyà àlàyé àsẹ̀míyà ọba tó gbọ́ ju ìwọ tó ń sọ̀rọ̀ gan lọ ìtumọ̀ àsẹ̀míyà yẹn ọgbọ́ ju ẹni tí ń sọ̀rọ̀ gan lọ ọwọ́ mi ni bá sọ ibi wọ ọlọ́run ní tí mo wí bá ń sékè wọ́n mọ̀ kó ti gbọ́ ṣùgbọ́n bá ń sékè bá mi gbà á àtúwọ́n ní àlàyé torípẹ́ ń ta fẹ́ sọ̀kòlù ẹni tó ń tọ́gbọ́n púpọ̀ ní tí máa ń ẹ̀kíyèsí tí máa ń sápa má káàkiri ló fi jẹ́ sí pé ń gbàtà àwọn ẹlẹ́kọ̀ọ́ ń sọ̀rọ̀ pé bóòlù ṣiṣẹ́ máa ń ṣe nínú ilé ènìyàn ṣé jókòó lórí àjà yìí wọ̀lá wọn ní kì í tíṣù bá wọlé ẹ kò sẹ́ni tíṣù wọlé ẹ ìwọ ni tíṣù ó tí ó fi jáde kó ń bẹ̀rẹ̀ nígbàtí ànábì sálàyé àwọn àyè tó sì máa dúnú lé nínú hadith ní ìpín orí àjà ni máa lọ gọ nígbà mi kó tó wọlé yọ sórí àjà tó o bá wọlé yọ wà sọ̀kalẹ̀ tó o bá rántí ọlọ́run yẹn ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀lám nínú yín bá wọlé rẹ̀ pàápàá jùlọ lọ́wọ́ alẹ́ yóò sọ pé yẹ ẹ àtìrífi tí a sùn nàlẹ yóò wà máa wọ ànábì tó ní tọba gbóúnjẹ kalẹ̀ sallallahu alaihi wasallam sọ̀rọ̀ pé èèyàn bá wọlé náà yóò fẹ́ jẹun náà ni tí ọba mi fi rántí ọlọ́run bẹ́ẹ̀ ìjọ sọ pé yẹ ẹ oúnjẹ alẹ́ tó ní síkíní ó ti di ẹ̀ẹ́jọ jẹ́ tí ó sì bọ̀ ọ̀sùn tí ó fi dá kejì ṣètọ́nù ọwọ́ ẹ̀bẹ̀ ni pé àwọn àyè táwọn onímọ̀ máa ń sàlàyé pé tíyàn bá fẹ́ ṣe rúkìá àbí eh, zikir àbí tàwí ìwásọra kò níbi ìsúnú léèyàn wọ́n ní kí èèyàn wo orígun orígun léèyàn gbogbo ibi tó bá jẹ́ kọ́nà kọ́nà nínú ilé rẹ̀ ká ní pé ẹrù bá ń bọ̀ yóò fún jáde wọn ìdún gbangba wọn náà ma àwọn nǹkan tó jọ èso bí èkúté àbí bí ọmọ lé bí nǹkan nǹkan tí wọn bá ti rí pa wọlé báyìí wọn ò sápá mọ́rin tẹ́ ẹ bá wá sàn lọ́tàn wọn wà bẹ̀rẹ̀ sẹ́wọ̀n exactly ọwọ́ ẹ̀mí ni pé alàálìmù tá a mú wá nínú díkìrì àwọn obìnrin láì sàmì alàálìmù alàálìmù tó wà ń bẹ̀ ọ̀n sàlàyé fún ayé pé ìwọ ọlọ́run wọ ni ọba tó mọ̀ ju gbogbo nǹkan lọ bọ́ba tiẹ̀ gọ sí ibi tó rí ọgọ sí mo gbà pé kíni ìwọ ọlọ́run ṣe kíni ọmọ bẹ́ẹ̀ àǹfààní hikima tá a fi mú àtẹ̀míyà àlàyé iná ni wọn pé èṣù tó ní iye òrìbí tí ó sapamọ́ sí o torí pé mo ti kí sí ẹni tó ma gbogbo àyè tí ṣe àlàyé mo ti pè é ìdí nìyẹn tó fi jẹ́ wípé

tẹ́gbọ́ yorùbá nù ìṣọ́ àmọ́ gbìyànjú tẹ́lẹ̀ àwọn olóyìnbó àwọn dókítà tó wà máa túmọ̀ bí àtàtà àtàtà gbogbo tó bá ti bá àyàn lójijì lọ́dọ̀ tí wọn ah, àtàtà àtàtà tàbí temperature rẹ̀ kíni <laughs> ọ̀gá ìnáwó àyàn mìnìhàmù sí i àrẹ́bìnrin sọ̀rọ̀ kúrò níbi rẹ̀. ilẹ̀ ìyàmálẹ̀ rẹ̀ ìwó nílùlẹ̀ rẹ̀ àmì ìtumọ̀ rẹ̀ ti pé ikú ikú pípani pípani àmì ikú pípani náà ni pé kó wó yẹn lulẹ̀ ẹ wá sọ̀rọ̀ fún ọ̀mẹ́ wà náfìrì ìtumọ̀ náfìrì òun náà ni ká fẹ́ atẹ́gùn sí nǹkan kọ́ wá wú bí balóònù yẹn sẹ́mọ̀ pọ́pẹ́lẹ́bẹ̀ ni tàbá fẹ́ atẹ́gùn sí ẹ̀rí bí ó ṣe ràn ẹran tẹ́ fẹ́ fi kí ló kọ ẹ̀sì lára fẹ́ bọ́ ọwọ́ rẹ̀ bó ṣe ẹ̀gbẹ́ ní ọ̀dánù mẹ́díkálì àwọn dókítà ti sọ fún ẹ a máa fẹ́ atẹ́gùn lu ẹran ẹ á lu lẹ́sẹ̀ ẹ a máa fẹ́ atẹ́gùn sí lára kó lè bá a tóbi wọ́n ní ọ̀dà torí pé atẹ́gùn tẹ̀ ń tẹ̀hùn sátẹ́gùn tó lálàáfíà ni àbátẹ́gùn tó ní pọ́ńsì lára ìdáhùn wọ́n ní atẹ́gùn tó ní kíni tó ní pọ́ńsì lára nítorí pé ti ń jáde láti inú wa síta kò lálàáfíà kọjá ní fín jáde ẹ̀ntẹ́ ẹ bá ń yán atẹ́gùn tó jáde nígbà tá ẹ yán ni sátẹ́gùn rere ni àbátẹ́gùn burú ẹ̀yin náà lè wá ń fan sínú ẹran tẹ́ fẹ́ jẹ <laughs> so eléhùn àyàbá ni níta fẹ́ lọ́gbẹ̀ ni pé bá a bá fẹ́ ẹran bí wọ́n bá fẹ́ ẹran tó bá tóbi yìí wọ́n nà fáfà rẹ̀ ni wọ́n fàtẹ́gùn sí gbogbo ẹnikẹ́ni tó bá ti wá wú gààrò tó wú ju bó ṣe máa lọ wọ́n ni ta ló mọ wá ṣètọ́rin min nafkihi aw min kíbrì gbogbo ìgbà nígbà tẹ́nu rẹ̀ bá ti fẹ́ lọ sókè ìwé ìmújú lágbájá lọ sọ pé a'udhu billahi samil alim minash shaitani rrajim min hamdihi wa nafkihi wa nafkihi kó sàdúrà wọn ó rí para rẹ̀ wálẹ̀ kò sígbàsígbà tí a ti fíl pé mo proud kọ̀sẹ́nì kankan tó mú wájú kí lọ ju ṣe ìfáàmù òun náà lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe dàrú وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى كلما تفري أبى أبى واستكبر وكان من الكافرين أي أبى واستكبر ọlọ́run ni wá sàkìbára ó ṣe gààrù kọjá gbogbo ẹni tó ma gààrù ṣe láyé tí ma ń sàkìbára ní àfihàn alif àti sin àti tá sára kábàrà rẹ̀ ẹnikẹ́ni tó bá ti wá rí gáàrù báyìí lára ẹmọ̀ pé sùn lò lọ́wọ́ ni àwọn ìta bá wá ń sàdúrà yìí yọ́ máa rẹ̀ wá lẹ̀ yọ́ máa já ní tẹ̀ríba náà lọ́fà tó fi jẹ́ sí pé a sọ pé wà náà fìhì wà náà fìhì ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta wà náà fìhì náà fìhì tabalawolo sóra tòlùfàlàkù wọ́n bá sọ pé kúlẹ̀ àwọn olùdọ̀bìl fálọ́kì min sharri ma khalaqa wa min sharri ghasiqin kí lọ́tẹ̀lé nàfáàtàtì fil 'uqad nàfáàtàtì fil 'uqad nàfáàtà ọ̀fẹ́ atẹ́gùn sí nǹkan láti fi lọ bà nǹkan jẹ́ náà ní nàfáàtà ọ̀fẹ́ atẹ́gùn sí nǹkan láti lọ fi bà nǹkan jẹ́ òun náà ni àwọn aláwo máa ń tè ẹ̀rí lọ́wọ́ mú ogun burúkú tó gbé lọ́wọ́ rẹ yóò wù nǹkan kí nǹkan kíkan nípa ayọ́ rẹ pé tuẹ̀ tuẹ̀ rẹ̀ ni nàpùtù ọlọ́run tó gbé ẹ wá sọ̀rọ̀ kúrò níbi wọn àmì sáré nàfàtàtì tìlẹ̀ ọ̀nkọ́jì ní oògùn ìkùbẹ́rẹ́ ọ̀nkọ́jì òǹdè kìíní kankan kàpàrọ̀ kẹ́ńpì ní ọ̀nkọ́jì tó ń yé wa jama wọn wá ní ẹ wá sọ̀rọ̀ kúrò níbi nàpùtì wọ́n túmọ̀ ẹ̀sìn méjì àwọn kan ní náfùsì yìí orin torí tí wọ́n bá ní bàbá olórin èsì ní jẹ́ bẹ́ẹ̀ ló fi jẹ́ títí olórin tí nítọ́lọ́run lára ò tó nǹkan kó díẹ̀ sí àwọn ẹ̀sìn wọn náà wọ àwọn olórin bí ti yàyà pé àwọn yẹn gbé ohun tí ọ̀dà wọ àwùjọ tá a wà àwọn nìran ọlọ́nkọ́lá wà kúrò níbi kíni orin níbi orin ìṣùjókò rẹ̀ torí kò ń gan ni kọrinkọrin wọ́n dábà sọ bá ń wà náfẹ́ yìí àtọ́fíkọ́ ọlọ́nkọ́lá wà kúrò níbi orin tẹ́sù máa ń kọ ìtumọ̀ mí nǹkan wà ń bẹ̀ lẹ́yìn tí mo ń sàpèjúwe fún alẹ́ kan pé kí wọ́n ṣe tú ẹ́ wà náfẹ́ yìí bẹ́ẹ̀ni kẹ́ni bá mú oògùn burúkú lọ́wọ́ tó bá pọ̀ pọ̀ sí tó bá ṣe tú ẹ́ lọ́ọ́ pé ṣètọ́ wọ́n wà máa rò pé túwẹ́ tó ń ṣe ló ṣiṣẹ́ ṣètọ́n lọ́lọ́ba ti kíni lọ́lọ́ba ti tẹ̀ ẹ̀fẹ́ wà náà fìdí ló fi jẹ́ sí pé ẹ̀sìn àádà yìí lágbára dáadáa kí kálukú ká mú lò agbọ́fọ́ wa pé ọlọ́lá jùlọ ju alákọ̀ọ́kọ́ lọ lásìkò tá a bá wà ní kíni níbi ìrùn mọ́tà bá wà níta ìrùn tí òun lọ́lá jùlọ torí pé òun ni ọ̀pọ̀ jù lálàbí máa ń ṣe sallallahu alaihi wa sallam mọ́kòtì láì sí tí yàrá fíìlì lára rẹ̀ tàbí láyé káyì tó bá wà láti ṣe eléyìí náà ó ṣe pàtàkì láti máa lò ọlọ́run ọba gbẹ́gbẹ́ kó wúlò fún wa náà nínú súnà ìrun òun náà ní ká ṣe a'udhu billahi samir alim minash shaytanir rajim min hamzihi wa nafthihi wa nafthihi nínú àwọn súnà àrùn ẹlẹ́ẹ̀kẹta òun náà ní àtàmín ẹ kò tí ń gbọ́ kí ni tó máa tàmín

àtàmín tí wọ́n mìíràn bíbá yìí ni ká ti àmìnà àtàmín ká ti àmìnà àti ìmáàmù àtèrò ẹ̀yìn àtẹ̀ntí ń dánú kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta súnnà ní ká ti àmìnà nígbà wo láàmà sí ti wá ní ọláyé náà wọ́n fẹ́ sọ̀rọ̀ ìfọ̀n wọ́n ní àwọn ibùn Hujur wọ́n ní wá Hujur gba hadith wa oníkàánà Rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́n ọba kọ́lọ́ ọba ní pé àsàlátù àti àsàlámù fún wa wọ́n ti dà kọ́ra tó bá ké wọ́lá bọ́ọ̀lì yẹn ní pé ìparí fatiha sọ́nà bí bá ké fatiha dé parí fatiha tàn sí ṣe wọ́lá bọ́ọ̀lì kọ́ọ̀lì anábì ọ̀sọ̀ pé àmín anábì ọ̀sẹ̀ àmín ọ̀rọ̀ fún abíyá sọ̀rọ̀ yóò ṣòwò síta yìí kò ní wí sínú sàgbọ́yé hadith wọ́n fi tẹ̀rí pé kọ̀yọ́ lè máa mú sílẹ̀ nínú àwọn mílí ìwà kù rẹ̀ lórí ní fi ń dára ní ìgbé mo ti kọrin tán o ẹ bá ń gbé <laughs> ìmọ̀rún mi ti bá wọn àgbọ̀yé ti ẹnu wa lábọ́ọ̀lì yọkàngbẹ́ni kìíní ẹ̀yin jama ẹ wí àmín ọ̀pọ̀ bá láàrin àwọn èèyàn jama ti bá wọn tí wọ́n mọ̀ pé ìmáàmù gangan fúnra rẹ̀ ọlá ńlá ni fún ọ pé kò ṣe àmì náà ni ó káwọn ìròyìn náà mọ̀pọ̀ yẹ káwọn òṣèlú ni àmì ìmáàmù ni ó sọ pé àmì hadithi Wa'il ibn Hujr onáàmì wọ́n wá ní ànábì gbóhùn sókè o torí pé àwọn onímọ̀ kan sọ ká má gbóhùn sókè bá ń sọ pé kò sì dá kéèyàn máa kọ́ máa ṣàdúrà síta àwáwí tí wọ́n wá nìyẹn àwáwí yẹn ti lẹ púpọ̀ àìmọye àdúrà tá a máa ti kí ni tá a máa ti fáájì àgán fúnra rẹ̀ ìdínà sirātal mustaqīm sáwì yẹn náà jẹjẹ náà sádùá kan ní ìdínà sirātal mustaqīm sirātal ladhīna an'amta 'alayhim sádùá kan ní. غير المغلوب عليه ولا الضالين sọlọ bí jásí pé àáwì àánú sókè ní ìmáàmù òwì sókè àdìdè eléyìí ó fi rinlẹ̀ fún wa pé ìmáàmù òsè kínní yóò wì sókè ìwé iná wa gbọ́dọ̀ wì sókè bákan náà iná ni hadith àbí ìhòòrò ìwà tọrọ bí ọlọ́run tààrà ní kí wọ́n ti tẹ̀lé ń bẹ̀ pé anna rasulallah sallallahu alayhi wa sallam qala idha amana al-imamu fa aminu إذا عمل الإمام فأمنوا فإن من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه wọ́n yà lẹ́nu sọ pé إذا عمل الإمام tí mọ́ bá fi àmìnà fa'àmìnù ẹ̀yìn náà yà ti gíní ẹ̀sàmì ibi tí ẹ̀ ti wà fún ìwẹ̀ pé kò sọ pé àmìnà wọ́n wá ń tẹ̀síwájú pé dájúdájú ẹnikẹ́ni tí ámì rẹ̀ bá ti dédé ámì àwọn màláíkà nǹkan mẹ́mẹ́ wọn ẹnikẹ́ni tó bá ṣe pé ámì tó ṣe àti lè mọ́mù àti rẹ̀yìn o tó bá ti dédé ámì àwọn màláíkà kí lẹ̀sán ẹ̀ gbófin àdáhù máa dàpá dámà mìíràn wọ́n ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ wọ́n fi jù ẹwùfà ámì mìíràn àti lónìí àti ìtàsọ́fà ṣùgbọ́n tó ṣe dédé dáhùn màláìkà rẹ̀ ẹ̀yùkú ẹ̀sán wà nù iṣẹ́ yẹn rí rízì láti wà lè jẹ́nà ṣùgbọ́n èyàn máa bẹ̀rẹ̀ ọ̀run rẹ̀ gàgbé wọ́lọ́n fi mí ti kòǹgẹ́ wà á mi ti ń ṣe lẹ́yìn se máàmù lónìí bí ó ṣe dédé kíni tí màláìkà tó áánú mélòó ni ó gbé yàn wọ ọbẹ̀ náà bí lójúmọ́ ní ìsìn fáti àìméje kápé seventeen times láàké ṣùgbọ́n èyí dáàkè lẹ́yìn ìmáàmù tó jẹ́ sí pé ìmáàmù ń ká àtókè kò tó seventeen ọ̀pá méjì àsọ̀bá àbí méjì magrib méjì ìṣá ọjọ́ mẹ́fà ọ̀pá mẹ́fà ni àmì wa tá a máa retí wípé ẹ̀ẹ̀mẹ́fà ojúmọ́ láàrùn ṣé tọ́bọ̀ wá sí déédéé rẹ̀ lẹ́ẹ̀mẹ́fẹ̀ẹ́fà ńkọ́ wọ́n lè fi forí jà ń bi tara kọ̀kọ́ tàṣọ́bà tàṣì gófìrà láhú máa takọ́ dámà mìíràn dámà márùn tó kù nǹkan kí ni wọ́n fi ṣe fún wa extra nìyẹn yọ jẹ́ kí ni extra bónọ́ọ̀sì àbíkílẹ̀ gbé yọ wà lẹ́yìn àìbá àmọ́ tí nǹkan kan bá ti ẹ̀ṣẹ́lẹ̀ ní tí ó mú ti wà nílẹ̀ gófìrà làhú máa ta kọ́dá máa fi nìyà torí pé ń tọ́ sọ pé wọ́n máa ń wá bọ́kọ̀ tààmínú hu tààmínú màláìkà wọ́n sọ fún yí báyìí àìmọ́sọ yí wọn fi yá pé tẹ́yọ ká bá ti ṣe bẹ̀ báyìí ó ti kọ́fà gbogbo ẹ̀ṣẹ̀ tíyàn tí kíni tíyàn já síwájú tẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ìgbà wo ni ìrọ̀ ẹ̀yìn ó ṣe ámì lẹ́yìn máàmù ṣe ń gbà tí máàmù bá sọ pé ámì ti ẹ̀ tán àbí tí máàmù bá ti bẹ̀rẹ̀ rẹ̀ bá sọ pé káwa ló ti kíni ká tẹ̀lé àbíkájú òwú tán pé ámì káwa náà tó wá sọ pé ámì èwo ló yẹ ká sí èwo làmọ́ sí àfáàmùsà èwo làmọ́ ó ti náwó kí n tó gbọ́ gan èwo làmọ́ sí. náà lè máa ṣe ti tọ̀ sáré lómi ti ṣe ti mi ọ̀pọ̀lọpọ̀ irú ẹyin ẹ̀ máa mẹ́lì màmú lẹ́yìn ẹ̀ máa lẹ́nu ní tí mo fẹ́ sọ ní yẹn fẹ́ sọ̀rọ̀ yìí ewu ní máa retí kan sọ máa yìí bọ́ọ̀lì ẹ̀ wọ́n ti ìmáàmù gan ìmáàmù tí sẹ́ni <laughs> agbọ́dọ̀ sọ́ra wọn most of àwọn jama wọ́n máa ṣáájú ìmáàmù ṣe àánú ó sì léwu púpọ̀ fún náà wọn àtàwọn ẹ̀ àhán kí á ká sọ́ra wọn àgbọ́dọ̀ ṣáájú ìmáàmù sí a sì gbọ́dọ̀ máa bá wí papọ̀ àwọn ìròyìn tó tún nílà káyì tù òun náà lẹ́nu tó wọn àti lè máàmù rẹ̀ jọ fa ámì mọ́ra wọn lọ́wọ́ lásìkò dáwà ẹ̀ ẹ̀gbọ́n mi tí mo ni pé tí wọ́n bá ní ìwòlẹ́yẹ ká sí níbi àmì ìmáàmù òun náà ní ká jẹ́ ìmáàmù ọ̀parí ẹ̀ ká tó bẹ̀rẹ̀ tó wa tàbí kọ́fẹ̀ parí ẹ̀ ká tó bẹ̀rẹ̀ tó wa ṣùgbọ́n kọ̀ǹpútà méjì lẹ́nu bẹ fáwọn èèyàn yìí òun náà ní kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n máa ṣáájú ìmáàmù sàánú ó sì léwu fún un táǹkì ẹlẹ́ẹ̀kejì díẹ̀ nú àwọn jẹ̀mọ́ àwọn àti ẹnu wọn ti di ara wọn ẹ̀ lẹ́yìn tí magbóbi àárín wọn lọ bọ̀ lé wọ́n jọ bẹ̀rẹ̀ ní àmín bí wọn bá ti parí ẹ̀ kò ní gbọ́ mí mọ̀ èèyàn fi yá pé wọ́n jọ bẹ̀rẹ̀ wọ́n jọ parí ẹ̀ èyí náà léwu kọjá lórí wọn àfi ya tẹ̀ jẹ́jẹ́ káfi mú kọjá sí pé bá wí tiẹ̀ ọ parí ẹ̀ àbọ̀fẹ́ parí ẹ̀ káwò tó ti ti ìdá àmàna lè máa ń fa àmìnù báwo la rí fi àmì sí àmìnù àbí àmì àbí àmì ọ̀pọ̀lọpọ̀ ní ń bẹ dáǹgbọ́ ṣùgbọ́n ìtọ́já oní àlànà àmì àfà ààyẹn àfà àyẹn àfàgùn àmín èyí sọ pé àmínà àyìn náà tó ń bẹ kò ní sí àmínà tàbí àmínà àbọ̀dọ̀ síbọn àmín bá ṣe wé nìyẹn ọ̀rọ̀ tí wọ́n wá sọ níbi ìparí hadithi pípa inna man wafaqa ta'minuhu ta'mina al-mala'ika ghufira lahu ma taqaddama min dhanbihi ẹni tí àmì rẹ̀ bá ṣe déédéé àmì màláíkà ó fi yé wa pé àdéṣì pé àìsàn àwọn màláíkà ń ṣe kí nìyẹn ẹ̀yìn lẹ́wìn yẹn o kò sí mẹ́ba yẹn rẹ̀ àwọn màláíkà ń ṣe kí ni wọ́n ń ṣe àmì ibi tí a wà lọ náà lẹ́yìn náà tó a lọ ó fi yá àwọn màláíkà ń ṣe àmì torí pé náà sùn lélẹ́yìí فإنه من وافق تأمينه تأمين الملائكة ẹni tí àánú ẹ̀ bá fi ṣe déédéé tàwọn màláìkà òfin yàgbọ́n àwọn màláìkà ń ṣe àánú nà àwọn agbábẹ́ ń jáde síbi pé ó dá wa lójú sákáyé pé àwọn màláìkà wọ́n àtẹ́ǹdì ìrún tàǹkì wọ́n pẹ́sẹ́ǹt níbi kíni níbi ìrún tàǹkì wọ́n ń wá sí sọ̀làwà ó fi yíwa yí pé gbogbo ẹnu láàbí sọ yí pé gbogbo òrun tá a bá ń kí tí wọ́n bá bí wáyé rẹ̀ pé sáwọn màláíkà ń wábẹ̀ gbogbo ẹnu láàbẹ̀ sọ pé bẹ́ẹ̀ ni àwọn màláíkà ti gíní wọ́n ń wábẹ̀ torí pé kò sí òrun kan kí tí ò ní sí màláíkà mẹ́ torí pé ẹni tọ́lọ́ ń fẹ̀sẹ̀ rẹ̀ lọ́sọ pé fa innahu man wafaqa ta'minuhu ta'mina al-màláíkà màláíkà wà tó wọn ó ti sọ pé àmì sáwálì mẹ́rin bẹ̀ wípé ńgbà kan ti fi àmì ò ń àmì wọ́n gbọ́dọ̀ sí náà nítorí wà lẹ́yìn àmì náà wọ́n ti wọ́n sí náà mẹ́rin bẹ́ẹ̀ mẹ́rin bẹ́ẹ̀ o torí pé àwọn fẹ́ yìí ẹnu omi bá fún wa ní information ma àrí sọ́lá tó ibẹ̀ láti dúró wọ́n wá mọ́sálásí wà ẹ̀rí mi wà fún wá mọ́sálásí máa sàámi lọ

ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta táàmà yìí ó náà ní ká ti áánú nígbàtí ìmáàmù bá ti suratul Fatiha tán àwọn kan wá ń gbé káàkiri pé bídẹ́ àdékẹ́ ọmọ ti áánú tí wọ́n bá ti àjọ àfihàn àbí ààrẹ tó gbọ́ bẹ̀rẹ̀ nù tálọ́gbọ̀ ìmọ̀n ní tí wọ́n bá ti àjọ àfihàn pé ọlọ́njẹ́ ọdá fún yín o àwọn máa wò rẹ̀ ń kẹrin ọlọ́njẹ́ ọyẹ yín o hmm? ẹ̀ẹ̀ni bálákò bá pàdé o òun ní sàmì tí ọlọ́njọ́ dáa fún náà atina fid dunya hasana kò sí jíjá mi lọ́dọ̀ tiẹ̀ wa fil akhirati hasana kò sí jíjá mi lọ́dọ̀ jíjá mi wọ́n ní bídíà ẹ̀ gbọ́ àwọn onírùjú ni a máa gbé káàkiri báyìí ká sọ́ra fún mo ti kọ́ kíní kan pa nǹkan yẹn ó ti pẹ́ tọ́jú ọdún mẹ́rin tí mo ti gbé mo ti kọ́kọ́ gbọ́ kwẹ́sàn yẹn jáde pẹ́tọ̀ márùn àti mẹ́fà kìrù kírẹ́ṣàn wọlé ẹ̀mẹ́rẹ̀ wọ́n ní tí ń dá àwọn láàmú nígbà ni wọ́n ní ti ń fọ́n gágan pé àgbọ̀dọ̀ sáàmì tó fún ibi àwọn sálàfù ń ṣe àmì ó sì lẹ̀ máwọn sálàfù tó bá wọn gbé wọn ṣe àmì tòmọ́kọ́ àwọn hadith tó gbé wá pé wọ́n ṣe àmì àwọn sàbí ṣe àmì láàrin ara wọn ànábi sàdúrà fẹ́ nìkan ṣe àmì mo kọ́ ń gbà náà sọ mo fẹ́ tààrà gbé kí mo lọ́gbà mo ń bọ̀ mi ò láǹfààní àti mo lọ́wọ́ láti fi káàkà fún wa tó lẹ́yìn bá mọ̀ tá a bá bá wẹ́ ìpàdé ní tí òfin jẹ́ sí pé wọ́n kóró ìró yìí bá wa ìgbé a dídá nìkẹ́ máa ṣe lẹ́yìn àdúrà náà ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn súnà òun náà ní káàkà súrà lẹ́yìn fátíhà súnà ni bí yẹn bá fi lásán ẹ̀ látòkè délẹ̀ tí ò sì kórìíra súrà ó kásùn bá àtàní ìsìn ókè fàtíà ọfẹ́ kásùn bá ókè fàtíà ó sì ké tán ó sì rò tó ẹ má ti ha ha ha ha ha tá a nínú àbá nínú ẹyìn o náà wá mú ẹ̀rí wá ibi káka súra lẹ́yìn fàtíà súnà ni alùkìrà tàbí káka áyà ìsìlẹ̀nà kọjá súra tàbí káka áyà lẹ́yìn fàtíà súnà ni káka súra káka áyà ṣùgbọ́n sóra náà ní sábà máa ń ké àlè ìsọ̀rọ̀ àti ìsọ̀rọ̀ sábà náà alẹ́ a máa hí sóra rẹ̀ àbí dábàá máa mú sóra kùkú kù ló kù tí ó gùn ẹ̀rẹ̀ sí sọ́tò bá kọ́ra láti bẹ̀rẹ̀ ká máa ké lórí ọ̀pá kan táwọn èèyàn sẹ́kù lẹ́yìn wa máa láti àwọn ọ̀kan máa kù sí iná díẹ̀ pé ẹlòmíràn <coughs> ìnáwó máa wí <laughs> ìkànnì yín lè máa mú ẹ̀yìn tí ó sọ̀rọ̀ padà pé ìkànnì tẹ́ kan wa lẹ́sẹ̀ masáṣí ó na mọ́yà lọ́wọ́ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà ó rí ibi èèyàn kan àbí méjì tí ó dùn ó ìmọ̀kọ̀dá ṣe ni a ti lé àwọn èèyàn kúrò ní ilé ọlọ́run máa báwọn èèyàn ti lágbára mọ nǹkan a wa. kọ́tà وإن أبو قتالة طيب، إيه، قال كان النبي صلى الله عليه وسلم يقرأ في الركعتين الأوليين من صلاة الظهر بفاتحة الكتاب وسورتين يطول في الأولى ويسمع الآية أحيانا وكان يقرأ في العصر بفاتحة الكتاب وسورتين وكان يطول في الركعة الأولى ويقصر في الثانية ومحديثه وبسلائيه bánà bí ma ń kéw níbi ìrun wọ́n ní òjìṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wa sallam a máa kà níbi ọ̀pá méjì àkọ́kọ́ níbi ìrun dóhò ìrun kíni àdóhò pọ́pù láì láàmọ́ o torí pé ìtumọ̀ yẹn ọwọ́ oòrùn o ọlọ́njẹ́ aláǹjẹ́ àmọ́ kí òun láǹ bóyá àálà wa nínú ẹ máa sọ́ di àálà ní sẹ́yìn kíni àìlà ìrún àálà ìrún àálà ìrún tá a bá ti kí láti kí ni ayé alàlùfàlà ẹwà àálà náà ni àbí ìrún sọ̀látù dúhùrù tá a mọ̀ sí àálà wọ́n ni ànábì máa ń ké fátíhà tó kìtà máa ń ké fátíhà wọ́n tẹ́yìn àti súwúrà méjì a máa jẹ́ kí ọ̀pá alákọ̀ọ́kọ́ kó gùn ìyàní máa ń ké tó gùn níbi ọ̀pá alákọ̀ọ́kọ́ ju súra ọ̀pá ẹlẹ́ẹ̀kejì lọ súnà ni àìsí ńdọ́gbandọ́gba kódà kó ṣe bí àyà kọ̀ọ̀kan kó ṣe ju àwọn káṣẹ̀ pàtì fi súnà ọ̀pá alákọ̀ọ́kọ́ súra tó kè ń bẹ̀ jẹ́ gbógun ju súra tó kè níbi ọ̀pá ẹlẹ́ẹ̀kejì lọ ìyẹn ni ìpìlẹ̀ o ṣùgbọ́n àwọn nǹkan kọ̀ọ̀kan wà tá a ní tí ò lè rí bẹ́ẹ̀ àwọn expression wà bíi sọ̀látù jùmọ̀ àbí sọ̀látò lè tìkọ́ ìrun júmọ́ súnà nẹ́bí àárín sọ̀látò wọ̀sẹ̀lám lọ́pọ̀lọpọ̀ ọgbà wọn náà ní sọ́látò làálá àti sọ́látò wàásíà tá a bá wo méjèèjì a rí pé súra alákọ̀ọ́kọ́ táàkì níbi ọ̀pá alákọ̀ọ́kọ́ kò gùn tó súra táàkì níbi kíni ọ̀pá ẹlẹ́ẹ̀kì ìfìsìláàmù expression bẹ́ẹ̀ náà ní sálàmì bá wà lórí ìrìn àjò àárín sọ́látò wọ̀sẹ̀lám ṣé má wà lórí ìrìn àjò sallallahu alaihi wasallam ṣé má sóràtù zálzálà ní wọ́n máa ń kí níbi ọ̀pá alákọ̀ọ́kọ́ àti níbi ọ̀pá ẹlẹ́sìn sáàgbọ́ yìí tí wọ́n náà bá wà lórí ìrìn àjò tá a wá fẹ́ kírun fájìr yálà wọ́n fẹ́ da kí ni àbọ̀ fẹ́ kí ní jẹ̀mọ́ súnà nábì ni pé ìdá sójútì láti la abdu zèlìjà yóò kí níbi ọ̀pá alákọ̀ọ́kọ́ tí wọ́n tún níbi ọ̀pá ẹlẹ́kejì náà yóò tún ṣe ìdá sójútì láti la abdu zèlìjà nǹkan kan náà ni ó kì ẹ tí wọ́n ráyè practice yìí kí wọ́n san bíbá ń wọn ò rí sí ọ̀pọ̀ alákọ̀ọ́kọ́ àtọ̀pọ̀ ẹlẹ́ẹ̀kejì wọn ò sì náà wọ́n jẹ́ sàwá wọ́n fẹ́ kí ọ̀pọ̀ alákọ̀ọ́kọ́ kí súra tiẹ̀ rẹ̀ gùn ju ti ọ̀pọ̀ ẹlẹ́ẹ̀kejì lọ. ka súra tó gùn ti a máa jẹ́ agbá àyà kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa jẹ́ ká gbọ́ bí ti ń ka àyà àyà kan péré náà ni o àyánẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìtí wọ́n sọ mẹ́rin ni wípé àwọn náà máa pín ìrun áàlà tí ti sọ láti zó jẹ́jẹ́ náà là máa ànábì ọwọ́ sallallahu alaihi wa wọn tọ́mọ wá dáàrin kan wọ́n ra yín àyà kan sókè fún bíkẹ́ ẹ lè bá gbọ́ ohun tí mò ń ká wọn ní ànábì àmọ́ síbẹ̀ sallallahu alaihi wasallam ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà o àyà náà ń lè lómi ṣe di gbogbo ìgbà báyìí wọ́n ti bọ́ tàbá yìí gbọ́nrangbọ́nrangbọ́nrangbọ́n ihdina siratal mustaqim ká lè bá gbọ́ tó fàkọ̀jà ń kẹ́rìtò ala ba'd mo ti wọ́n nù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ torí dókítà bá ka sẹ̀rí àkàn báyìí ìdíwé tí ó fi áńdù yóò mú kankan kan ní àgbàlagbà ní ọba bomi sí bí pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá ń gbọ́ àwọn kò ilmi gan ni o kò lè kírun láàrin ijọ́ mẹ́ta báyìí àfikọ́ ka áyà síta wọ́n wá kù ọ́ sẹ̀rẹ̀ dáadáa pé ah, kí ló di ọ́ ó lóun gbà pé ah, ah, ọmọ tó máa ni lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó ń wọ́n fẹ́ fún agbọ́yìn sallallahu alaihi ẹ̀rí wá mẹ́ tí ìrúngbà nẹ́bì ní pé fẹ́ kẹ́ gbọ́n tí ń mú wọn lára bá lára tán ọ̀rọ̀ bá lára tán sọ jẹ́jẹ́ ìgbà míì wà tó jẹ́ sí pé yóò ṣe kíni yóò jáde síta sábà bí ẹ̀ ní aka ọ̀la ó ti ṣàdúrà àṣẹjú mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún lórí àdúrà tó wà bóyá láàrin ìṣẹ́jú mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún sẹ́ni ẹ bá wọ̀ tán o ò ní mọ́gbà tó ń sọ kíni tó ń sọ síta tí a máa ń tó gbé ànẹ́bì tó jẹ́ kí wọ́n máa gbọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan sallallahu alaihi àdùmọ́ bí ànẹ́bì léde pé wà ànẹ́bì kí ló sáà fi máa gbọ́ tọ̀ máa kà síta sáà bí wà fún wa láńsà pé mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ni eléyìí náà hikima wà ń bẹ ṣùgbọ́n ala kulli hal bíyìn àbá sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn ìpè ẹgbẹ́ ànẹ́bì ti sí sallallahu alaihi ìbáǹjẹ́ sí pé ìdí tí wọ́n fi ṣe tiẹ̀ kèé سوي وغاني يعني أبو قتالة ويسمعنا الآية أحيانا أما جابهم من ذلك وكان يقرأ في العاصر وإن تبعتم جبين العاصر إنما كفاتها أتي سورتين أتما كسورة لنجو أقبالك وقو أتلاك وكان يطول في الركعة الأولى أما ف وإنت فالي صلاة العاصر من يوم وواقف صلاة الصبح وإن وكان يطول في الركعة الأولى a máa fa ọ̀pá alákọ̀ọ́kọ́ ń rọrùn a máa fa gún o a máa dìdú sí ẹ̀dí ẹ̀bí ọ̀pá ẹlẹ́ẹ̀kì súnà nínú sọ̀rọ̀ bá rẹ̀ sọ. ẹ máa ní ìhun wo la máa fa gún jù fájìrì òun ló ní kéwú jù lọ Qur'anul fajri kana mashhuda ẹ máa kí Qur'an dáadáa ní fájìrì o àwọn onímọ̀ fi ááyà ẹ̀sẹ̀ lórí ẹ̀tọ̀ sí àwọn hadith tó wà sallallahu alaihi so a ka súrà lẹ́yìn fatiha a sì ka súrà tí náà nígbà lẹ́yìn fatiha Suna Thank Eh, wọ́n níbi ọ̀pá méjì tó bá níbi ìran zuhur àti asir àtọ̀pá kan tó kàn níbi ìran magrib àtọ̀pá méjì níbi ka súra mbẹ sallallahu alaihi wa sallam fatiha nìkan ní masu ní maka tẹ́mà ní ní ìpìlẹ̀ ọ̀pá méjì méjì àwọn àrùn àbọ̀pá kan ìran magrib ni kí ìpìlẹ̀ rẹ̀ káka lẹ́yìn ẹni àbí nìkan

ṣùgbọ́n ìwé nìkulẹ̀ náà ní kábíyá lè fàájì àlàsàn gbogbo nǹkan tá a bá ti nínú ẹ̀kọ́ sẹ̀rí àtọ̀bá báyìí ẹ ká máa béèrè pé ìwò gangan ni ìpìlẹ̀ ìpìlẹ̀ àwọn ọ̀pá méjèèjì yẹn tí máa kàn yín àbọ̀pàtà tí máa kàn yín gírígbì náà ká ti fàájì àlàsàn ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà ẹ á máa ju súrà ẹgẹ́ bá nàbí náà máa ń ṣe wọ́n ní ọmọ gánà súnà lónà tá a bá ka súrà lẹ́yìn ọ̀pá méjì méjì tọ́kàn yìí àwọn àrùn ìdàbọ̀ pàtàkì tọ́kàn yìí mọ́tìrì súnà lónà kí la fi sọ lé ìlú hadith Abi Sa'id al-Khudri radiyallahu anhu ó ní ànábì sallallahu alaihi wa sallam wọ́n ní máa ń ka nínú zuhur tààmù sí àálà a máa ń ka kíw lẹ́yìn ọ̀pá méjì àkọ́kọ́ tó bá a máa ka déédéé bí àyà táàtì lórí ọ̀pá kan àrí irun o àyà kí ni táàtì a wà wò pé àyà wo lágbè táwọn àyà tókùn tókùn lágbè sí ni àbáwọn àyà fábí ayé àlá ìrọ̀bíkùmá tó kẹ̀sì báyìí àbí náà lágbè ìdáhùn ni pé a wà àyà tó wà tí ó gùn jù tí ó sì kúrú jù ní ẹ̀nìkà jù tá a bá gbé sí péèjì kan náà péèjì Mushaf madina a rí pé a máa rí bí àyà bí méjìlá tàbí tó súnmọ́ bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ bí péèjì méjì àti díẹ̀ ó ti ẹ̀wà pọ̀ tàn péèjì mélòó mẹ́ta náà ni wọ́n máa tu Mushaf dáńgbé kiri sí ni àwọn láfi sọ̀rọ̀ báyẹn o ìjọba ní àyà àyà àyà ẹlòmíràn wò ó pé lè má gbé báwọn pé péèjì mẹ́ta apẹbi péjì mẹ́ta náà wọ́n máa ń kà níbi ọ̀pá alákọ̀ọ́kọ́ àti ọ̀pá ẹlẹ́ẹ̀kejì tó tẹ́wọ́n níbi ọ̀pá ẹlẹ́ẹ̀kẹta àtẹ́lẹ́ẹ̀kẹ́ níbi irun sọ̀rọ̀ láti lóhò tààmà sí àálà wàfi okùnrọ̀ yẹn ní kọ́dúnrọ̀ kọ́mpì àṣọrọ́ta àyà tẹ́wọ́n wá ní a máa ń ka àyà náà tó tóbi àyà yà bí péjì kan péjì kan

lẹ́yìn fatiha rẹ̀ wọ́n kà yàbí méjì méjì tó yíwa báyìí ẹni pé àdìsí gbé àti kò gbé tí ìṣáì wà kò sì gbé tí magribi wà ṣùgbọ́n wáyé pé ntọ́ bá bá ọ̀pá méjì zuhura tọ̀kàn tó tún bá ọ̀pá méjì asiri tọ̀kàn ó ti bá ọ̀pá méjì ìṣáì náà tọ̀kàn ó sì bá ọ̀pá kan magribi tọ̀kàn náà ìdí nìyẹn tó fi jẹ́ sí pé bó ti wá nu asiri alimọ̀tò ṣùgbọ́n wá sọ̀rọ̀ ọmọ yẹn tí wọ́n bá kí ìrún mọ́gírìbì fáwọn èèyàn tó jẹ́ sí pé ọ̀pá alákọ̀ọ́kọ́ rẹ̀ ọkà bíi péjì kanú Qur'an nu mushaf ní ọ̀pá ẹlẹ́ẹ̀kejì ọkà bíi tó kù díẹ̀ kó pé péjì kan dán ọwọ́ yìí pé mo fẹ́ ka áyà lẹ́yìn kí lẹ́yìn fatia níbi ọ̀pá ẹlẹ́ẹ̀kẹta sọ́ra mọ́ wà lọ ka áyà mẹ́ẹ̀ẹ́dógún níbẹ̀ tó ṣe déédéé péjì mọ́ tó bá fẹ́ practice ẹ̀ ọ wà lọ mọ́ àyà tó jẹ́ sí pé ó sì dédé half page ó sì ó sì dédé half tó kí níbi ọ̀pá alákọ̀ọ́kọ́ àti ọ̀pá ẹlẹ́ẹ̀kejì tó bá ṣe báyìí yóò jẹ́ kó jẹ́ pé a practice súnà yẹn dáadáa ṣùgbọ́n tá a bá lọ ka ní page kan àtààbọ̀ ńbẹ̀ a tún ti takìtì súnà ńbẹ̀ ọbẹ̀ ṣe súnà kan ọwọ́ ń wo súnà mi ìlú rẹ̀ so kò sí hikima ńbẹ̀ nìyẹn so yíwa lára bí mo ti má pè والسنة أن يجهر بالقراءة في صلاة الصبح سنة كما كافيو سوكي ميونا kama kàfítà nínú àsùnbá tí èèyàn ni Kama nírun tùmọ̀ yóò ṣe sùjúdù sáà tó bá jẹ́ kó gbàgbé ni tó bá jẹ́ sí pé ó tí ọba bá gbé tí ọba bá gbé ó ṣe ó ní ọ̀run torí kò ní ti sùjúdù sáà fẹ́ ẹni tí ọba gbé sùjúdù sáà wì ẹni tó bá gbàgbé nǹkan ni á mú wá fún tí ẹ má ti sùjúdù sáà wì yọ gbà ládàá kó ṣe súnà yẹn sáǹgbọ̀mí yìí ṣùgbọ́n tí ọba gbàgbé ọkàn fi ilẹ̀ láì kàsókè ọkàn kàdé ẹ̀jẹ̀ ni kìdí ẹ̀ tó bá jẹ́ pé ilẹ̀ rẹ̀ tó bá jẹ́ pé tuma mi bá ń bẹ lábẹ́ rẹ̀ ìgbà náà ni ó tó di nǹkan mi fún ọ̀rọ̀ báyìí for example kí fẹ́ kírun lónìí nìkan fúnra ẹ̀ bóyá wà lórí ìrìn àjò bá sì jẹ́jẹ́ kò kí kàn gbalaga tó yé wa tí rùkú lọ́ba rántí pé ah mo níbi ọ̀pá ẹ̀rẹ́ ìkejì lọ́ba kà sókè àjẹsí pé ó gbàgbé nù ní ibi ẹni báyìí yóò ṣe sùjúde sà ìforíbalẹ̀ gbàgbé yóò sì gba pé ó kà sókè tó yé wa báyìí tó gbogbo kíní òun ó lè dé àwọn náà. a sọ ké sókè ní òun na náà ọ̀pá méjì àkọ́kọ́ àti ọ̀pá méjì ìṣáà náà. wọ́n ní wọ́n máa kà jẹ́ẹ́jẹ́ níbi ìrun zúrù àti complete zúrù rẹ̀ àti asir rẹ̀ jẹ́ẹ́jẹ́ lórúkọ rẹ̀ jẹ́ náà mhm. níbi ọ̀pá ilé ìkẹta mọ́gírìbì jẹ́ẹ́jẹ́ lórúkọ tiẹ̀ náà bẹ́ẹ̀ náà ni ọ̀pá méjì tọ̀kan ṣáyìn náà jẹ́ẹ́jẹ́ lórúkọ rẹ̀ náà sójú ọba nù ìrun tá a máa kà sókè tá a máa ké sókè ní ọ̀pá àrùn táǹtí lọ bẹ́ẹ̀ mẹ́fà péré nínú làwọn akéso jáde fajiri méjì mọ́gírìmì méjì ìṣáì náà mélòó méjì mẹ́fà ọ̀pọ̀ àrùn tá a sì ní lójúmọ́ seventeen six minus seventeen kìlómà eleven odidi eleven ní jẹ́jẹ́ mẹ́fà ní olókè nígbà tá a bẹ̀rẹ̀ ìdájọ́ sọ̀rọ̀ àti àlàyé pé àwọn èèyàn wádìí pé kí lọ́fà tó fi jẹ́ sí pé àwọn àrùn kan lọ sókè àwọn àrùn kan lọ sí jẹ́jẹ́ àwọn kan ní ìrùn tó bá ti bọ́ sí inú òkùnkùn àmà kàkíní àmà kà sókè ìrùn tó bá ti bọ́ sí ojú mama àmà síkíní àmà kà sílẹ̀ àwọn kan sọ bá ṣùgbọ́n a sọ fún ayé pé kọ̀ lọ́tán ìrùn júmọ́ nǹkan àbí ọ̀sán gangan tó nù ti mú kankan láti àṣìǹkà sókè ìrùn yìí di ilé àkàtì tùtùnú ilẹ̀ ọmọ dáadáa tó kì á sì wí síta náà ṣùgbọ́n ara kúlẹ̀ ha ní àwọn nǹkan kan wà tó jẹ́ pé kò lè yé hikima ọlọ́run ọba kí ni tí sẹ̀rí fi lọ lẹ́nu tó fi lọ sí òkè láàrin ìyẹn náà láti máa sọ̀rọ̀ lè di bó ti wulẹ̀ kọ́ tó rí ẹ pé tó ọmọ bá ọlọ́run níwájú rẹ̀ náà subhanahu wa ó o ìwọ ni ẹ ọ máa sọ pé kò yí ọmọ ọlọ́run ọba tó dá wa yìí ó tún yí ó yí ju bí wọ́n lọ subhanahu wa ta'ala torí pé ṣẹ̀rí àyè ẹni tó sọ kalẹ̀ aláhùn anábì gan ṣàlàyé sallallahu alaihi òun gan ṣàlàyé kíkí lọ́ba tẹ́ fi ń sọ̀rọ̀ jẹ́jẹ́ níbi kan tẹ́ fi ń kàkà sókè kò ṣàlàyé ń bọ̀ ọlọ́run ṣàlàyé fún náà kò ń náà mọ́ nìyẹn ẹlẹ́ẹ̀karùn nínú àwọn ẹsẹ́ tá a máa ṣe lórí òun náà ni ká máa ṣe subhana rabbi al-azim àti subhana rabbi al-ala ní ìrùkú àti ìforíbalẹ̀ wọ́n ní súnnà lónìí káti subhana àti subhana níbi ìrùkú àti ìforíbalẹ̀ súnnà ni ò àní ah, wàhálà ọkàn forí balẹ̀ látọ́ náà ni òwú nǹkan kan mẹ́ ọkàn rùkú náà ni sọ́sá rùkú ó sì rú dáadáa kò sí wàhálà fún náà. صليت مع النبي صلى الله عليه وسلم فكان يقول في ركوعه وحاربت àdìsí àkọ́kọ́ tí wọ́n mú wá láti fẹ́rin ilẹ̀ fún wa oní ẹni pé iṣẹ́ tá a fẹ́ ṣe yìí lórí rùkú àti sùjúdù rùkú ẹ̀ wa tá a bá rùkú iṣẹ́ tá a ṣe ń bẹ̀ sùjúdù wa tá a bá sùjúdù iṣẹ́ tá a ṣe ń bẹ̀ oní àná mi sọ̀rọ̀ yìí nínú àdìsí sọ̀rọ̀ ìfà ó lóun kírun lẹ́yìn ànábì sallallahu alaihi wa sallam ó ní ànábì wa máa sọ bá ti rùkú subhana rabbi alazim tó bá máa forí balẹ̀ yóò sọ subhana rabbiyal a'la bóò ní ọ̀dẹ́ ìfà ti gbọ́ kí n dájọ́ subhana rabbiyal azim àti subhana rabbiyal a'la sí jẹ́jẹ́ láàrú àbá máa wù síta mọ̀ áńsà náà ní pé àwọn èèyàn ní jẹ́jẹ́ ìpínlẹ̀ sí jẹ́jẹ́ ikú sẹ́ńtì sẹ́ńtì mẹ́lẹ́gbẹ̀ẹ́ lè má gbọ́ yóò sáwọn pa àwọn nǹkan kan Hùzẹ́fà ifa ọlọ́ọ̀tà biya olóhùn kírun pẹ̀lú ànábì Hùzẹ́fà náà rán sàábí tí ẹ̀sán àbí máa ń fi àṣírí pamá sí ní ọwọ́ ni ni Hùzẹ́fà sọ́hìbù sílùú ọrụ sallallahu alaihi aláṣírí ànábì ló kọ́ ń ọrụ ẹni gbogbo tàbí lẹ́nu ẹ̀bù ṣùgbọ́n tẹ́nu ẹ̀bù jùlọ òun náà ni òjò ìfà lóyè lómi ò ní gbọ́ yí yóò gbé àwọn yòókù ẹnu wọn òbò ọgbà o ìbí máa ti ní òjò ìfà ni ẹ̀ńtẹ́nu ẹ̀bù àní pẹ́nu ẹ̀bù ẹ̀ńtẹ́nu ẹ̀bù jùlọ nínú àwọn sàhábà gbogbo àwọn sàhábà ẹnu wọn bò ṣùgbọ́n òjò ìfà tẹ́ bá fọ̀rọ̀ sí ẹ lọ́wọ́ báyìí ìlàkìyà ordinary information gan wọ̀ ní sọ́jà ẹni pé ń tó wà sámtù wà jẹ́jẹ́ ni wọ́n kì í sábà dá sọ́rọ̀ mẹ̀sí ìjọjú sí nǹkan lọ́jọ́ lọ gbàrá ni wọ́n náà kí ọ̀pẹ̀lá ìnábì sallallahu alaihi wasallam anábì wa máa sọ ní ìrùkú rẹ̀ pé subhana rabbiyal azim subhana rabbiyal nígbà lọ́n sọ ayà rọ̀bí fasabbih bismi rabbikal azim anábì ní ij'aluhu fi ruku'ikum mọ́lọ́n sọ ayà kalẹ̀ ayà gbogbo sọ wọ́n bẹ́ẹ̀ láàrin ní ayà àǹtúmọ̀ ẹ̀ ya interpret ẹ̀ nígbà tí wọ́n bá sọ pé ẹ mójútó ẹ̀sìn yín o fẹ́ mọ̀ pé èèyàn bá múra ní bá mójútó ẹ̀sìn ó ń practice ní ti apá ọlọ́run ní fasabbih bismi rabbikal azim wọ́n ànábì máa ti subhana rabbi al azim ànábì àni subhana rabbi al azim سبح اسم ربك الأعلى سفما لهم باري أنا بني سبحان ربي الأعلى لما أفهم بقى كان جابك آية مجيزي وما الدولة هكا لولي هنا أقول بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى سبحان ربي الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى يوعيك ما أكله هو أنه كلا فيتيو سمكو ليك ẹni tọ́lọ ń sọ àlùkùránì kalẹ̀ <laughs> sallallahu alaihi wasallam ẹ má dìbì kan wá kó sí bẹ́ẹ̀ wọ́n ń kalẹ̀ àti ẹ̀bá ń kí òun náfìlà ọ̀tọ̀ wọ́n kí òun náfìlà súnà gan ni kó ṣe ń tó ṣe wọ́n ní sábẹ́ hisma rabbikal a'la ìwọ́n náfìlà ayé gbà wá ń bẹ̀ jùmọ̀ ọ̀rọ̀ yẹn lọ ẹ̀yà إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا سبحان الله والحمد لله أستغفر الله وأتوب إليه قلت ليه نافلة تلقي سنة كان يكون سبه ما نبي تكيمه بنيه صلى الله عليه وسلم تعني أنت ما تسمع القرآن نيوه kìí ṣe ẹni tó kàn ha lógeere lásán tó bá débi ìyà àwọn sọ fún ìwọ ọlọ́run làwọn bẹ́ẹ̀ ọlọ́run làwọn bẹ́ẹ̀ tó débi ìkẹ́ ọlọ́run wọ ọlọ́run Allahumma inni as'aluka min fadlik ìyẹn tọ̀rọ̀ bẹ́ẹ̀ màánàbì ní sallallahu alaihi wa sallam ní máa sọ pé subhana rabbi al-azim nínú rùkú wa wọ́n máa sọ pé subhana rabbi al níbi sujudu wa نعم أريد من أن يعجز عقبة بن عامر رضي الله عنه نعم وتبقى حديث hadith حديث عقبه بن عامر àwọn ọkùnrin àmì ọ̀tún sàlàyé síwájú jújú àdéhìsì Hudhayfa ọ̀sọ́ yìí dáwù ọkàn sàṣọ náà ṣùgbọ́n àdéhìsì Uqba ọ̀sọ́ yìí tí àrùn wọ́n ni káàrà Rasulullah sallallahu alaihi wasallam idha raka qala tí àdìsí ọlọ́run bá rúkú a máa ń sọ pé subhana rabbiyal azim wa bihamdi wọ́n tún fi àlékún síbẹ̀ jẹ́ alákọ̀ọ́kọ́ subhana rabbiyal azim nìkan eléyìí ní subhana rabbiyal azim وبحمده نال وانت وطبعا اعملوا نموي واني اعمتان nígbà kan hadithi yìí ìkan nínú àwọn onímọ̀ ti pé ọwà bá yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ mà ń bọ̀ yálà àwọn ẹlẹ́kọ̀ọ́ wa hamdi èyí tá a mọ̀ lọ́dọ̀ àwọn bàbá wa nílẹ̀ wa ń bí náà subhana rabbi al-azimi wa bihamdi àbíbẹ́ẹ̀kọ́ wa bihamdi yọ pọ́pùlà wọ́n gbà tí ìmọ̀ náà déjọ́ náà ní nǹkan bí wáyá 20 years sí tàbí jù bẹ́ẹ̀ lọ wàhálà bá bẹ́ẹ̀lẹ̀ àwọn tá ń já sí kọ́lá ẹlò ó tún lọ wájú mọ́sálásí mọ́sálásí ọkọ̀ bẹ̀rẹ̀ wá bí hamdi bídà ẹ̀sùn àwọn rọ̀bí àlàáfíà nìkan ni ó sẹ́wọ̀n pé tọ́jọ́ bá gba nǹkan báyìí ìgbàkúgbà ní òkèké ni ní wọ́n fẹ́ gbà ọ́ àfẹnitọ́lọ́ ń bá fàgbàlagbà tìlẹ́jù ní wọ́n mọ̀ fà pé díẹ̀ díẹ̀ bá ń kọ́ òdodo ni lóòótọ́ àmọ́ kìí ṣe bá wọn. mo mọ àwọn ọmọ sáà sí mẹ́ta tẹ́lẹ̀ fún wàhálà bẹ́ẹ̀lẹ̀ nítorí ọ̀rọ̀ mi èmi torí wà bí hamdi yìí nìkan ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ bí aláàbíyìn wà bí hamdi torí wọ́n kọ́ sínú mọ́sálásí yẹn bíi chọ́ọ̀kì àwọn mọ́sálásí àtijọ́ yẹn ni ẹ̀yìn náà bàbá bàbá yìí náà ti mọ̀ pé àwọn masalasi gbòòrò báyìí wọ́n kọ́ síbẹ̀ ni ẹ̀dọ́ àtàwọn máa ṣe ní olùkú ṣùgbọ́n àwọn bàbá yàrá ní wà bí hàmì ọmọ bá dí ọba gbọ́ ọkà parí ní ọkà pọ̀ wà bí hàmì rẹ̀ ọ o lé kó masalasi ta masalasi wa òun ti nǹkan yẹn ṣùgbọ́n ní ìsìn ọ̀hún hàn pé òun náà làǹfà wa yìí náà gbé wá ربي العظيم àwọn wọn ni subhana rabbi al-azim wa bihamdi wọn náà nàbí ọgbẹ́ subhana rabbi al-azim lẹ́ẹ̀mẹ́lò sàlàsẹ́n ẹ̀mẹ́ta ní سبحان ربي yìí dáa sájà tẹ́ máa forí balẹ̀ náà wọ́n sọ pé subhana rabbi al-ala wa bihamdi tí a tó ní wa bihamdi náà mà lọ́dọ̀ wa ìwúlọ́ pọ́pùlà subhana rabbi al-ala aha aha àfáwọn mọ̀jẹ̀ fagafírílẹ̀ àbí <laughs> àwọn bàbá mo ti mọ̀ pé mọ̀ sí bàbá náà mọ̀ fájú fèrè ọ̀pọ̀ fúlà ṣùgbọ́n àwọn ọ̀bí àlàálá fájú fèrè ọ̀pọ̀ fúlà fájú fèrè yẹn kì í sára ẹ̀wọ̀n àdúrà ni lóòótọ́ táà ń sọ pé wọ́lọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó ní ṣùgbọ́n ọ̀rọ̀ bí àlàálá náà lọ́yẹ kọ́kọ́ ní fájú náà kọ̀wá kọ́ ẹ̀ that's mistake fáfúlì kò sí mbẹ́ o sábà wá ní ànábì yẹn á máa ṣàdúrà náà forí balẹ̀ àdúrà mọ̀ sí bẹ́ẹ̀ ni ìyẹn àdúrà tó ṣe ṣé èyún nìkan lọ́yẹ kọ́ máa ṣe ó ní mi tó yẹ kójú ojúmọ́ fájúfínlé fájúfínlé lọ́n tó ń bẹ̀ tó ibi tó ti di bídíà nìyẹn subhana rabbi al'ala tó bá bẹ̀rẹ̀ nǹkan sí fi kó wá bi hamdi subhana àti alhamdu jọ máa papọ̀ ni ó lè rí wọ́n gbé ṣùgbọ́n lọ bá la ilaha illallah lọ́pọ̀lọpọ̀ gbà àfi tí síkìrì mi bá wà ń bẹ̀ lò ṣùgbọ́n àwọn síkìrì náà ní táyé àti káyìndé ní bíbárìn ni mo ń sọ ò mọ́sí mi gbọ́ pé mo ní káyìndé bẹ́nu síkìrì táyé bẹ́nu síkìrì ṣùgbọ́n ní bíbárìn wọ́n jọ rìn five and six lẹ́sí máa ń sọ subhana àti alhamdu ìjọ rìn lọ́pọ̀lọpọ̀ gbà làwọn onímọ̀ sọ pé ìwọlọ́lọ́lá jù náà subhanallah àti alhamdulillah ẹ̀ẹ́dáhùn àwọn èèyàn tó bá rẹ̀ lọ tí ó jẹ́ lọ́nà alhamdulilayi kì í ṣẹgbẹ́ subhanallah torí pé subhanallah yà á fi ń fọ kamani alhamdulilayi à ń kó nǹkan sínú ilé bọ́ọ̀ fọlọ́n mọ́ ọlọ́run ti kíni ó ti mọ́ fọ́ rẹ̀ tòmọ́tọ́ ọba ń lọ́run inú ọlọ́run ó ti kíni yóò dùn ọlọ́run nílò ká bọ́bá sórí fún wa tó ní ẹ̀sẹ̀ sọ̀rọ̀ àná ìfọ́mù alhamdulillah gbogbo orun tá n kí n tá n fi ń bẹ̀rẹ̀ kíni alhamdulillah rabbil alamin alhamdulillah kí kọ̀ǹdíṣàn bá gbé wáyé pé ààlè rí méjèèjì wí tílẹ̀ bá fún àfẹ́yọkà àfẹ́yọkà pé subhanallah walhamdulillah wọ́n wá ní ẹyọkà ló mọ̀ ó sì lè mọ̀ tí ọba tí wọ́n léwu ni mọ́wulẹ̀ di àti ìgbà máa wí méjèèjì papọ̀ ni torí ọjọ́ máa rìn papọ̀ ni wọn náà wò ní subhanallah subhana rabbi al-azim wa bihamdi subhana rabbi al-azim subhana rabbi al-ala wa bihamdi so wa bihamdi sáwọn akutí yẹn lọ́jọ́ kí hadith wọn tó ń kọ́ sí yẹn ni ìwúlẹ̀ yẹn náà jùlọ sí subhana rabbi al-azim subhana rabbi al-ala àti subhana rabbi al-azim wa alùsùnmọ́ rọ̀bì àlàáńlá wà bí hàm ìwúlẹ̀ ká máa ṣe jùlọ méjèèjì ń sún náà sọ́wọ́ ìwúlẹ̀ ká máa ṣe jùlọ subhan rọ̀bì àlàáńlá subhan rọ̀bì àlàáńlá náà ìyẹn lọ́kà tó ní mímọ̀ náà ti kọ́kọ́ wí ti àdéhìí àkọ́kọ́ mi bákan náà àdéhìí àkọ́kọ́ ni ó lẹ́sẹ̀ ńlẹ̀ ju àdéhìí kíni ẹ̀rẹ́ mọ̀lẹ́kọ̀ọ́ kan ọ̀dà kama wí yẹn náà subhana rabbiyal azim wa bihamdi subhana rabbiyal ala wa bihamdi wọ́n lẹ́ẹ̀ mẹ́ta ni ṣé n tó kéré jù ní mẹ́ta kìtì bẹ́ẹ̀ o hadith Hudhayfa ó fi yọ ayé pé bàbá ti wí lẹ́ẹ̀kan ó ti gíní ó ti lọ wọ́n subhana rabbiyal azim ẹyọ kan subhana rabbiyal ala ẹyọ kan àti lọ́mù ṣùgbọ́n a lè bá dé mẹ́ta àti lè ṣèjì bẹ́ẹ̀ lọ máa wá ju ọ̀gá báńkì ọ̀nà fìlì lọ́wọ́ wípé ọ̀nà fìlì kìí ṣe tí ẹ̀ máa rọ̀ọ̀sì kí ìwọ̀n torú máa ń sọ o èyí tí ọ̀nà fìlà ọ̀sán o torí pé bídí àní kí ọmọ afa náà fìlà ọ̀sán gùn kátó gbọ́ yẹn àfẹ́yẹn náà fìlà dùhà àbọ̀fẹ́yẹn náà fìlà kan lílo àwọn lọ́sàfẹ́yẹn náà fìlà lọ́sàn láyé zórí àbí kọ́bílà zórí ni àbí kọ́bílà làásùrì ni ṣùgbọ́n náfílà òru náà ni làmán fàgbà tí a bá wá ń kírun náfílà òru lọ́wọ́ tó wá fẹ́ lóbi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lórí rùkú àti sùjúd ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lórí rùkú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lórí rùkú ó lọ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lórí kíka kéwù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lórí rùkú ẹ̀ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lórí wákàtí kan ọ̀pá kan tó sí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí subhana rabbiyal a'la lórí ìforíbalẹ̀ mẹ́ta pé lọ́wọ́ àwọn ẹni pé ó ní ìdí ọkà mọ́ ó tún mú mi inú zikiri tá a máa ti lábà foríbalẹ̀ ilé yẹn ni iṣẹ́ ẹlẹ́ẹ̀kan nínú àwọn súnnà tá a máa ń ṣe tó jẹ́ pé ayẹnu làbí máa ń ṣe lórí òun náà ẹlẹ́ẹ̀kẹfà kájú lọ sí ẹlẹ́ẹ̀kẹfà yìí subhana rabbiyal azim ẹ̀rí orúkọ ọlọ́run ọba kan náà ló wà níbi ti rùkú orúkọ ọlọ́run ọba mìíràn ló níbi ti sujud orúkọ ọlọ́run ọba tó wà níbi subhana rabbi alazim kí ló kọ ẹ̀ alazim náà ní alazim orúkọ ọlọ́run ọba tó wà níbi ti forí balẹ̀ kí ló kọ ẹ̀ alaala tọ́lẹ́dùn ní ọmọ pé alaala orúkọ ọlọ́run sọ́nà rọ̀bí àlàálá sọ́nà rọ̀bí àlàálá ọ̀ mọ̀ tó mọ̀ pé àlàálá rọ̀bí olúwa mi àlàálá tó kọ rẹ̀ ń jẹ́ àlàálá bá a ṣe ń sọmọ ní Abdul Azim bẹ́ẹ̀ náà láàmà sọmọ ní Abdul A'la rẹ̀ àlá orúkọ lọ ẹnìkan ti ń lérí pé tó lọ́n bá fún ní bèjì Abdul Azim àti kíni àti Abdul A'la lọ kí wọ́n sì jẹ́ ọkùnrin méjì papọ̀ sọ̀rọ̀ àná rọ̀bí àlàálá kí lọ́fà ìyàtọ̀ tí mẹ́lá àárín al-azim àti al-a'la torí ààyè tí méjèèjì wà lọ́fà tó yẹ sí pé ṣẹ̀rí àfi mú orúkọ tó yàtọ̀ ṣẹ̀rá láti máa mà pé ṣẹ̀rí ààyè ti ológere o gbogbo tá a fi ń jọ́sìn fọ́lọ́ nínú ẹ̀sìn yìí gbogbo ẹ̀ ló ní ó ní bá ó ní bá kìí ṣe pọ́kàn wà bẹ́ẹ̀ ọkàn bára ẹ̀ ń bẹ̀ lásán kọ bára ẹ̀ ń bẹ̀ lásán gbogbo ẹ̀ ní ó ní tó fà lórí ìrùkù wọn ní ká sọ pé ká lórúkọ ọlọ́run ti ń ṣe al lórí rukú lórí sujúd wọ́n ní ká lórúkọ ọlọ́run ọba tí ń jẹ́ àlàáhàn àwọn onímọ̀ sọ wípé àlàáhàn yìí tọ́wà ń bẹ rukú yẹn ó ń júwò wípé àwọn tó bá ti jẹ́ ní ńlá láyé wọ́n máa ń láìsí kí èèyàn tẹ̀ fáwọn wọ́n máa ń láìsí kí èèyàn tẹ̀ fáwọn fáwọn ẹ gbọ́dọ̀ rukú bẹ́ẹ̀ nìkan bá ti pé ẹ̀rí èèyàn ńlá ẹ̀sọ́mọ́ ò ní ńlá kankan ò ọlọ́run ní jẹ́ àlàáwẹ̀ tó fi jẹ́ sí pé èèwọ̀ ní kéèyàn máa tẹ̀fẹ́ yìí tó o bá ti lọ tẹ̀fọ́ ń tọ̀hún o ti mú ti wọn tẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run tí ń jẹ́ àlàáwẹ̀ náà ni wọ́n ní àlàáńlá tó wà níbi sujud wọ́n ní tó ń fi wá òun náà ní wípé tábà forí balẹ̀ bí táwa ń gbà náà ibi tó lọ lẹ̀kàn láyé nìyí wọ́n làwọn sọ pé ọlọ́run ọba o ìwọ o èmi mọ wà ńlẹ̀ o òkè ni wọ́n wà o èmi ni mọ wà ńlẹ̀ o òkè ni wọ́n wà láti ní àlà àlà àlì ilẹ̀ ńtọ́ga náà ni wọ́n là áhàlà ẹ̀ńtọ́ga ju gbogbo ńtọ́ga lọ ó náà nà láhàlà subhana rabbi àlà wọ́n ní ti tó fi rí báyìí torí pé kò síbi tó lọ ọlẹ̀ tóbi tá a wà mọ́ a mú wa lọlẹ̀ àtiwájú wa lọlẹ̀ àwọn ní àlà ọba tó ga ju gbogbo àyè lọ́yìn pé bí bàtà ń sàfọ̀mọ́ ọlọ́run fi wọ ọlọ́run ọba yìí sọba lẹ̀ òkè ní lókìlẹ̀kì ló kọ̀ ẹ́ ń jẹ́ sallallahu wa sallam ala nabiyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in.